الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية الثانية والخمسين من سورة المؤمنون أعوذ بالله من الشيطان الرجيم وإن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاتقون فتقطعوا أمرهم بينهم زبرا كل حزب بما لديهم فرحون فذرهم في غمرتهم حتى حين Allahu azza wa jal nínú àwọn àyà tó ti síwájú tó ti ṣàlàyé fún wa gẹ́gẹ́ bí wọ́n ti ṣe pa àwọn ìránṣẹ́ Allahu láṣẹ láti máa jẹ nínú tó dáa tó má tó dùn ètò túmọ̀ sí wípé wọ́n jìnnà sí àwọn kan tó lu àṣẹ léwọ̀ọ́ àwọn nǹkan tí kò dára lẹ́yìn rẹ̀ Allah azza wa jalla wa ni wa inna hadhihi ummatukum ummatan wahida wa ana dájúdájú eléyìí ni ẹ̀sìn yín o eléyìí òun náà ni ẹ̀sìn yín umma lédè lárúbáwá wọ́n máa ń lò ó fún àwọn nǹkan tí ìtumọ̀ wọn yàtọ̀ síra wọn wọ́n máa ń lò fún ẹ̀sìn pé bó ti ṣe wá ń bí pé wa inna hadhihi ummatukum ay dinakum dájájú eléyìí lẹ́sìn yín gẹ́gẹ́ bí olúwa ti ṣe sọ pé inna wajadna aba'ana ala ummah dájúdájú àwa bàbá àwọn bàbá wa lórí ẹ̀sìn kan ni. bákan náà ummah ó máa ń wá pẹ̀lú òtún ma àwọn èèyàn kan. tán dádúró gédégbé yàtọ̀ sáwọn míì àwọn èèyàn kan tán dádúró gédégbé yàtọ̀ sáwọn èèyàn míì gẹ́gẹ́ olúwa wa ti ṣe sọ yìí pé kuntum khayra ummatin ukhrijat linnas ta'muruna bil ma'rufi wa tanhawna 'anil munkar. eléyìí jẹ́ ìtumọ̀ kejì. fún ọmọ ọmọ ó tún máa wá pẹ̀lú ìtumọ̀ kẹta ẹni àwòkọ́ṣe ẹni àwòkọ́ṣe téèyàn bá jẹ́ ẹni àwòkọ́ṣe wọ́n máa ń pè ní ọmọ inna ibrahima kana ummatan qanitan lillahi hanifa wa lam yakun minal إن إبراهيم كان أمة أي قدوة فنبي إبراهيم قد جميع وقصر ìtumọ̀ ẹlẹ́kẹ̀rin ó máa ń wá pẹ̀lú ìtumọ̀ pé lẹ́yìn ìgbà díẹ̀ lọ lẹ́yìn ìgbà díẹ̀ lọ. ìgbà tí anabi yusuf aleyhi salam tó wà nínú ẹ̀wọ̀n pẹ̀lú àwọn ẹni tá a jọ wà lẹ́wọ̀n sanabi yusuf ti ń rọ àlá fún ẹni tí wọ́n jọ wà lẹ́wọ̀n tó ń padà jáde. tánàbí Yusuf ń sọ fún pé kó má gbàgbé láti sọ̀rọ̀ òun fún àwọn aláṣẹ tí wọ́n lè bá a mọ̀ pé wọ́n fi ẹnìkan pamọ́ síbí. dípò kọjá pé anabi Yusuf aleyhi salam ìrántí Allah ló rántí kìí ṣe ìrántí aláṣẹ. Allah wa mú kí ẹni tó sọ fún pé rántí òun ó ọjọ́ lọ kò tí ẹ rántí pé nìkan sọ fún mi pé rántí mi lọ́dọ̀ wọn o wọ́n máa kí wọ́n sọ ọmọ ọlọ́mọ kan sẹ́wọ̀n bíi kí wọ́n túlẹ̀ o ìgbà tí wọ́n rántí sí o ti pẹ́ lọ́lọ́ àbí sọ pé wọ́n dẹ́tẹ̀rọ́ ba'da ummah wọ́n dẹ́tẹ̀rọ́ ayé wọ́n tadhakkara ba'da ummah ba'da zamanin. lẹ́yìn ìgbà tákòókò kan ti lọ ló tó rántí eléyìí jẹ́ àwọn àtúmọ̀ mẹ́rin tí wọ́n máa ń lo gbólóhùn ńmà fún lédè lárúbáwá eléyìí tó wá ń bí ẹ̀sìn ni wọ́n lò fún ẹ̀ríkóló wa náà sọ níbi oníwà inna hadhihi ummatukum ay dinakum eléyìí lẹ́sìn yín ummatan wahida ẹ̀sìn ẹyọ̀kan lẹ̀sìn ẹ̀yin mùsùlùmí ẹ̀sìn yín ò pé méjì ẹ̀sìn yín kò pé méjì torí ẹ̀ kí wọ́n lọ fẹ́ bí pínpín yẹlẹyẹlẹ lílọ lọ́tọ̀ọ̀tọ̀ mo ṣe bára yín làwọn eléyìí náà pé rárá o wọn èso ara wa kí ló fẹ́ bì. wa inna hadhihi ummatukum ummatan wahida náà tó pé àlùmọ̀ kan náà ní kí ló fẹ́ bì tó wá jẹ́ pé ẹ wàá pín yẹlẹyẹlẹ ẹ̀sìn yín tó ló wá pa yín máa ṣe ni òun náà ló pa yín láṣẹ kẹ́ ní ìgbàgbọ́ sí òun náà ló sì pa yín láti pé ká ẹ máa ṣe wa ana rabbukum èmi sì lọ́lúwa yín tá a pa yín láti pé ká ẹ máa sìn fattaqun nítorí náà èmi ni ká ẹ máa bẹ̀rù. kẹ́bọ́lùwà ti ṣe sọ pé wa anna al-masajida fala tad'u ma'a Allahi bẹ́ẹ̀ náà ni àyà wa inna hadhihi ummatukum. أمة واحدة وأنا ربكم فاتقون àtikó eléyìí ni ẹ̀sìn yín ẹ̀sìn ẹyọ kan ṣoṣo èmi sì ni olúwa yín nítorí náà ẹ máa páyà mi ó ṣe déédéé ọ̀rọ̀ Allah tó ní wa anna al-masajida lillah fala tad'u ma'a Allahi ahada. àti kí gbogbo àwọn mẹsàlásì ti Allahu nìkan ni nítorí náà ẹ má ṣe máa pe ẹlòmíì pẹ̀lú Allah. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء yìí. فليعبدوا رب هذا البيت أسر جارة من واجوا وإن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاتقون لنا لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت آه قريش السابق ohun táwọn akùrẹ́sì bá sábà kéṣì ni tí wọ́n bá sábà rẹ́ṣílẹ́tẹ̀ ṣètà ìwọ̀sọ́yì ìrìn àjò àsìkò ẹ̀rùn àti ìrìn àjò àsìkò àsìkò ọyẹ́ àti àsìkò ẹ̀rùn nítorí bá sábà wọ́n máa ń lọ sílẹ̀ Habasha wọ́n sì máa ń lọ sílẹ̀ Sham. tó bá yẹ kí wọ́n bá àwọn arìnrìnàjò àsìkò ọyẹ́ àtàsìkò ẹ̀rùn yìí sábà falyabudu rabba hadhal bayt wọ́n yá máa sin olúwa tó nílé yìí. lónìí kan ṣoṣo wọ́n má fi nǹkan kan ṣorogún pẹ̀lú ẹ̀. torí ẹ̀ olú ẹlẹ́dàá ó fi hàn wá kí àlùmọ́ wa. الأمة النبي محمد صلى الله عليه وآله وسلم السوى يقانيو إن هذه وأن وإن هذه أمتكم أتقول لي لا سيني أمة واحدة السوى يقانسوا وأنا ربكم فاتقون من يملوا لواني إمني كانك ما بيرو kò sí tàbí ṣùgbọ́n pé báyà yìí ti ṣe wí náà ni o ẹ̀sìn ayọ̀kan lẹ́sìn tiwa gbogbo ẹni tí bá ń pera rẹ̀ ní mùsùlùmí agbọ́dọ̀ mọ̀ pé alìsílám onáni alìsílámù lillahi ta'ala bit-tawhid wal-inqiyadu lahu bit-ta'a wal-khulusu min ash-shirki wa ahlihi onáni kásọ pásọ tẹ̀sílẹ̀ fún Allah nípa ṣíṣe lọ́kàn ṣoṣo nínú ìjọsìn kásì máa tẹ̀lé gbogbo ń tó bá fi pa wá láṣẹ káwa mápá mẹ́sẹ̀ kúrò nínú ìṣẹ́bọ àtàwọn ẹlẹ́bọ eléyìí ni wọ́n ń pè ní Islam kásì máa wo ìtumọ̀ Islam ò yí padà láti ìlú délùú látọ̀dọ̀ ẹ̀yà kan sọ́dọ̀ ẹ̀yà kan ẹ̀ àfikọ́ yà jẹ́ pé ẹnìkan wà tí ọ̀gbọ́ yìí. Islam ni ẹ̀sìn tiwa kò ní àǹdálórú papọ̀ mọ́sápà kò sínú ipe bóyá nítorí pé ọjà áfíríkà iná lọ́wọ́ àmọ́ mẹ́bọ mẹ́sìn iná lọ́wọ́ máa jígbọ́ ti fá lọ́ọ́ yẹ lẹ́bọ lóògùn lọ́mọ bá wọn ṣẹgbẹ́ àjẹ́ lọ́mọ bá wọn ṣẹgbẹ́ oṣó nítorí pé wọ́n mùsùlùmí áfíríkà ni wọ́n. a sì lè gbé áfíríkà ká má gbogbo nǹkan yìí káráyé gbé ń bọ̀ ń bẹ̀. ìwọ ò lè sọ pé mùsùlùmí ni a pé bó ti ṣe ń ṣe islam iná ló tún bọ́ lọ́wọ́ ẹ̀sìn àwọn nasara àtẹ̀sìn àwọn yahudi ọ̀wá ní báwo lè ti fẹ́ gbé yúróòpù tí ò ní ọ̀kan méjèèjì yahudiya tàbí nasraniya. kò sí ti ń jẹ bẹ́ẹ̀ bí wọn bá ti dán òkè ṣe mùsùlùmí má gbogbo bíkíbi tó bá bára rẹ láyé ọgbọ́dọ̀ mọ̀ pé alìsílám òun náà ní ká ṣe olúwa ẹlẹ́dàá wa lọ́kàn ṣoṣo nínú ìjọsìn ká sì máa ṣe gbogbo ńtọ́ lábọ̀ wá lọ́rùn pé ká máa fi jọ́sìn fóun ká sì bọ́ lọ́wọ́ àwọn abọ́gibọ̀ pẹ̀ àti ìbọ́gibọ̀ pẹ̀ eléyìí ni wọ́n ń pè ní alìsílám bákan náà gbogbo mùsùlùmí pátá káàf níbikíbi tó bá wà yóò máa fi yọ pé orígun ẹ̀sìn islam márùn-ún kọ̀lẹ́jà ń bá kàn nínú yìí ṣe nítorí pé ọ̀nba ń gbébi tó ń gbé lẹ́sìn pè ní márùn-ún wọ́n pè ní mẹ́fà ń bò míì ó ti ẹ̀tọ́ mẹ́sàn-án lọ́dọ̀ àwọn míì kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀ márùn náà ni kò lé sí kò sì dín bákan náà wọ́n máa ń gbé alìsílámù tí wọ́n ń ṣe yún iman òun náà ní ká ní àdìsọ́kàn ká sì máa wí jáde lórí ahọ́n ká máa wá fi ṣiṣẹ́ ṣe gbà wọn oríkèé ara wa a máa lékún nígbà tí wọn bá tẹ̀lé ti Allah a sì máa dínkù pẹ̀lú ṣiṣẹ́ ètò túmọ̀ sí pé al-iman lọ́dọ̀ àwọn mùsùlùmí gbogbo mùsùlùmí bákan náà lórí gbogbo mùsùlùmí tó bá sì bí léèrè mélòó lórígun ìmánì níbikíbi tó ń tẹ̀ ń bá wà láyé yóò pè fún mẹ́fà. وإن هذه أمتكم أمة واحدة àtikẹ́ dájú eléyìí lẹ́sìn ẹ̀sìn ẹ̀yọ̀kan al-ihsan lọ́dọ̀ gbogbo mùsùlùmí dáadáa ṣíṣe ọ̀nà ni an ta'buda Allaha ka'annaka tarahu fa in lam takun fa innahu yarak bẹ́ẹ̀ ni gbogbo mùsùlùmí ó ti ṣe dá ọlọ́run ká máa sin Allah ó ní wọ́n ń pè dáadáa ṣíṣe bí ẹni pa ń rí táwọn ọba rí ká máa kó rí wa tí gbogbo eléyìí bá yé wa àlùmọ́ wa ni ó ummatan wahida islam wa kan kaaba wa kan alukurani wa kan anabi wa kan a ní nǹkan nínú islam yìí. tọ́jà ń tá a gbé pamọ́ tí ọ̀hàn sí gbogbo èèyàn àfàwọn èèyàn kan kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀. ẹ̀ńbásí kùnà láti tẹ̀lé ní Islam tó mú wa onítàn ó túmọ̀ sí kó ti yapa kúrò nídìí Islam eléyìí tá a fi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ó lóun lè fi tọwọ́ ńlẹ̀ kó wọn gba ti yín torí pé ìyànjú lòun náà gbà kó wọn tó dé díẹ̀ kò sí wàhálà tó bá jẹ́ pé àwọn òfin tó de ìyànjú tí ìyànjú fi jẹ́ ní tó nítumà ọba de ìyànjú tiẹ̀ náà á sọ pé òní pàdánù ládàkù òní má gba méjì àmọ́ òní pàdánù ẹ̀yọ̀kan àmọ́ fẹ́nu lásán ni wa inna hadhihi ummatukum ummatan wahida pa ìfẹ́nu sí i kọ́ tẹ̀lé ń tẹ̀sìn mú wa bí islam ti ṣe wí nù káwọn kan á sọ pé Al-Qur'ani nìkan làwọn máa tẹ̀lé àwọn onítẹ̀lé súnà àwọn eléyìí wọ́n ṣe mùsùlùmí o wa inna hadhihi ummatukum ummatan wahida àlùmọ́ wọ́n gba Al-Qur'ani àti súnà gbọ́ wọ́n sì mọ̀ pé inú méjèèjì láti máa mófin àwọn àdájọ́ eléyìí tá a bá fẹ́ mà nínú ṣẹ̀ríà àwọn kan sọ pé alukur'an nìkan làwọn máa tẹ̀lé àwọn ò ní tẹ̀lé súnà ẹni bá ṣe bẹ́ẹ̀ kẹgbà pé ṣe mùsùlùmí. bákan náà àwọn èèyàn tó ṣe pé agbárí lásánlásán ni wọ́n fi máa tako alukur'an ni wọ́n fi máa tako súnà. wọn àti nínú àwọn ẹni tí ń ṣẹ̀sìn wa o báwo ló ṣe jiná tó tó fi wá lágbára láti máa fi fi takò alkitabu sunna irú agbárí rọ́wọ̀ وإن هذه أمتكم أمة واحدة ẹ̀sìn yín ni ẹ̀sìn ẹyọ̀kan ṣoṣo. tọ́ ọ إليه طوالة عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما لدى الإمام أبو داود أتى الإمام الترمذي أتى أوامين أنا ابن ألا إن من قبلكم من أهل الكتاب افترقوا على سنتين وسبعين ملة وإن هذه الأمة ستفترق على ثلاث وسبعين سنتان وسبعون في النار وواحدة في الجنة وهي الجماعة النبي صلى الله عليه وسلم ولا أن تتسوى جوا إن أغاني كافوني ترى وقمي يلا يلا وقمي يلا يلا جانا ميتي ليلا دون ألومي أنا أقمي sọ́nà mẹ́tàléláàádọ́rin méjìléláàádọ́rin nínú wa iná ni wọ́n wọ̀ ẹyọ kan oṣù ni wọ́n wọ àlùjánnà àwọn ni àlùjàmáà àwọn ni àlùjàmáà àwọn ètò pọ̀ nínú àwọn mùsùlùmí àwọn ni jàmáà nínú rìwáyà kan wọ́n ní wà nábì mẹ́nìhíyà àwọn atalè tí wọ́n là yùn ya Rasulullah anábì sallallahu alaihi wasallam dáhùn onímọ̀ ana alayhi wa ashabi ntí ma wà lórí rẹ̀ àtàwọn sàábì ni. ajẹ́ pé ẹ̀sìn wa tó ló wa ń tọ́ka sí nínú àyà yìí wípé wa inna hadhihi ummatukum ummatan wahida wa ana rabbukum fattaqun ay ma kana alayhi an-nabiyyu sallallahu alayhi wa sallam wa ashabu nta nabi àtàwọn sàábì rẹ̀ ń bẹ lórí ẹ̀ ńlọlọ́wà ń pè ní wa inna hadhihi ummatukum ummatan wahida àwọn tó bá tó wà lórí ntànàbì sallallahu alaihi wasallam tó wà lórí rẹ̀ pẹ̀lú àwọn sàhábì rẹ̀ àwọn eléyìí ńlọlọ́wọ́ à ń tọ́ka sí pé eléyìí lẹ́sìn yín ẹ̀sìn ẹyọ kan ṣùgbọ́n àwọn ẹni tó pín yẹlẹyẹlẹ ń tí wọ́n pín sí ọ̀nà méjìléláàádọ́rin seventy two sects àwọn eléyìí wọn kì í ṣe àwọn ẹni tí ń ṣẹ̀sìn wa nítorí tó bá pẹ̀sìn wa ni wọ́n ń ṣe wọn ò ní pín yẹlẹyẹlẹ. kí ló mú wa pín yẹlẹyẹlẹ ọ̀rọ̀ nípa àgbàgbọ́ àwọn ẹni tí wọ́n pé wọ́n pín yẹlẹyẹlẹ sọ́nà méjìléláàádọ́rin ọ̀rọ̀ nípa àgbàgbọ́ ló mú wọn pín wọ́n yapa kúrò lójú ọ̀nà tọ́tọ́ látàrí ọ̀rọ̀ nípa àgbàgbọ́ àní tí wọ́n bá ń sọ̀rọ̀ ṣíà kí ló mú wọn yapa ọ̀rọ̀ nípa àgbàgbọ́ ni tí wọ́n bá sọ̀rọ̀ nípa kàwárì kí ló mú wọn yapa ọ̀rọ̀ nípa àgbàgbọ́ ni al ọ̀rọ̀ nípa àgbàgbọ́ ni al ọ̀rọ̀ nípa àgbàgbọ́ ni al ọ̀rọ̀ nípa àgbàgbọ́ ni al ọ̀rọ̀ nípa àgbàgbọ́ ni gbogbo àwọn ulama al-kalam ọ̀rọ̀ nípa àgbàgbọ́ ni ṣètò túmọ̀ sí wípé gbogbo àwọn ẹni tí wọ́n ya pa wọn tí àlùmọ̀ fi pín sí mẹ́tàléláàádọ́rin sí méjìléláàádọ́rin tí ó fi wọn ọ̀rọ̀ nípa àgbàgbọ́ ni kílẹ̀ bá yé wa a rí i pé ọ̀rọ̀ nípa àgbàgbọ́ pàtàkì púpọ̀ kéèké mi pẹ̀lú rẹ ká mójútó bó ti ṣe yẹ àti bó ti ṣe tọ́ òun náà ní ká fi lẹ̀ kí ìgbàgbọ́ wọn dúró dédé kó má ṣe yẹ nítorí tó bá ti yẹ èèyàn ti di ọ̀kan nínú àwọn méjìléláàádọ́rin tí wọ́n sọ pé wọ́n wọ nánu kó ló ṣàánú wa ẹ̀yin sì mọ̀ pé àlùmọ̀ yìí wọ́n pín sọ́nà méjì ummatul ijaba àti ummatud da'wa àwọn tó ti gbọ́ tó ti gbà tán ti ṣe islam àtàwọn ẹni tó gbọ́ tí ò ti gbà táǹsì ń pè wọ́n wá sí ìdíyẹsì islam màtánà fi sallallahu alaihi wasallam tí wọ́n sọ pé àlùmọ́ àtàwọn yóò pín sí ọ̀nà mẹ́tàléláàádọ́rin tí gbogbo àwọn méjìléláàádọ́rin ni wọ́n sì wọ́ná tó ti pọ́kàn ṣoṣo ní ọ̀la ṣé àlòmọ táwọn àbí sọlọ lọ àbí sọlọ ń sọ pé yóò pín yìí ṣe ummatu dáwà ni àbí ummatu ìjàbà àwọn ẹni tí wọn ní wọn pín yìí ummatu ìjàbà gangan ni àwọn tó ti gbọ́ tó ti gbà tán ti di mùsùlùmí àwọn ni wọ́n sọ pé wọ́n pín tẹ̀lé àwọn tí di mùsùlùmí bíi Yahudi bíi Nasara ẹ̀ bí àwọn Hindus ẹ̀ bí àwọn Buddha ní àwọn àwọn abọ́gibọ̀pẹ̀ gbogbo náà tó wà láfíríkà nítòsí àwọn eléyìí ọkọjá àbíkí àfọ nítorí pé kò far làwọn ṣẹwàárà àwọn ẹni tán láwọn gba Islam tó ṣe pọ̀rọ̀ nípa àgbàgbọ́ tí wọ́n ti ṣe yapa nínú ẹ̀ ló mú wọn dẹni tó kún yẹlẹyẹlẹ tí wọ́n fi wọná eléyìí lọ́ọ́ bá yẹn lẹ́rù jù òun lọ́ọ́ bá yẹn lẹ́rù jù ọgbọ́dọ̀ kíyè sára sọ̀n lọ kẹgbẹ́kẹgbẹ́ tí wọ́n náà bá wọn jókòó kí jókòó tí wọ́n rọ̀rọ̀ kúrọ̀ sí yín lágbárí tó fi wá padà di pé ìwọ náà sọ̀rọ̀ àkídà tí ọ̀dà wípé gbàgbọ́ tiẹ̀ nù kẹ́sì máa wọ ẹnìkan ní sí lórí àkídà burúkú jákujáku àfikún náà máa wọra rẹ̀ pálù súnà lò àkídà burúkú jákujáku tí ń gbé ká yóò tún máa pè ní àkídà ahlu sunnati wal jamaa eléyìí tí ò rí bẹ́ẹ̀ torí ẹ̀ وإن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاتقون àwọn eléyìí ń tó mú wa pín yẹlẹyẹlẹ náà fi pé méjìléláàádọ́rin tí wọ́n wọná ọ̀rọ̀ nípa àgbàgbọ́ ni ṣùgbọ́n ọ̀rọ̀ nípa fẹ́k àgbọ́yé òfin ẹ̀sìn eléyìí tó mú kí àwọn èèyàn kí wọ́n dẹni tó ṣe pé àgbọ́yé tiẹ̀ ọ yàtọ̀ sí tẹ́lẹ̀ yìí ètò wà rí mú nínú ẹ̀rí tọ́tọ́ka sófin kan ní ìdájọ́ ọ yàtọ̀ sí ntẹ́lómi rí mú nínú ẹ̀rí yun ní ìdájọ́ tẹ́lẹ̀ yìí gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi sọ pé innamal a'malu bin innamal a'malu binniyat eléyìí ti alimami malik ashafi'i àti ahmed táwọn arí táfi sọ pé dandan dandan ẹnikẹ́ni tí wọ́n bá ti sàlùwàlá àfikọ́ dàníyà kálùwàlá rẹ̀ ó tó lálàáfíà àìdàníyà á kà í pé ó fọmi tútù bára ni bọ́yọ̀ fi sinra ni ooru mu. alimami abu hanifa rahimahullah àwọn sọ pé kò bùkátà níyà pé àlùwàlá wa kó tó lálàáfíà nítorí pé àlùwàlá tẹ rí yẹn àlùwàlá tẹ rí yẹn kìí ṣe sẹ́ kìí ṣe sẹ́ innama huwa min at-turuq wọ́n ní bẹ́ẹ̀ nù tá pàtì tó bá kàfẹ́ fi fọ ìdọ̀tí kò lára ká láǹfààní àti ṣe sọ láti ni wọ́n dàbí ẹni tó lọ tábà ní gbàtọ̀ yàgbé àbọ̀tọ̀ tá ló ní kọ́ dàníyàn Abu Hanifa ní kọ́ yàtọ̀ síra wọn. bẹ́ẹ̀ ni àwọn fuqaha sọ pé lè ṣègbéyàwó àfi kọ́ pé wàlí bàbá ọmọbìnrin tí bàbá rẹ̀ tọ́ba fọ́rọ̀ fọ̀rọ̀ sílọ́wọ́, sí lọ́wọ́ inú òfin lọ́kọ táàfin sọ pé ẹ o ti rí ìyàwó o ti ìmáàmù Abu Hanifa sọ pé rárá obìnrin gan lè fira kò bùkátà wàlí. àwọn lè sọ pé bóun ló ṣe tura rẹ lọ́kọ́ ńgbà tí èsì páyé ìranù là ń ṣe àbúrò ànífà ni à ṣé bó lè dówó rẹ ná ó lè dọ́jà rà ó lè dọ́jà tà ẹnìkan sì ní ṣe káì tí ara rẹ̀ wá ní ò lè dágbé sẹ́ni tó bá wù àbẹ́rẹ́ rí nǹkan náà tó irú àwọn àyapa yìí tó ṣẹlẹ̀ nínú fiqh bí bó ṣe ṣẹlẹ̀ pé ìmáàmù Shafi'i rahimahullah onítọ̀ bá sàlùwalẹ́ tí ọwọ́ rẹ tó bá fi lè kan ara obìnrin yóò wù àlùwàlá rẹ bàjẹ́ nígbà tí àlìmáàmù Malik táwọn sọ pé tọwọ́ rẹ bá kan ara obìnrin nítorí pé ọlá ni àpò fẹ́ jẹ gbádùn tó sì rí gbádùn àbọ̀dá ni àpò fẹ́ rí gbádùn ó rí gbádùn. ọ̀dà ní apọ̀ fẹ́ rí gbádùn ó rí gbádùn àlùwàlá rẹ̀ tún bàjẹ́. eléyìí lọ́rọ̀ Imam Malik nígbà tá a rí Ahmad ibn Hanbal àwọn ní fífọwọ́ kan obìnrin bẹ́ẹ̀ kọba àlùwàlá jẹ́ ó wò di ẹ̀ sí nǹkan kan jáde nǹkan kan jáde má fi mùsùlùmí wò di rẹ̀ kì í di ẹ̀rọ bá ti fọ́ọ̀kan di ẹ̀sán pálọ̀ àlọ́ tún bàjẹ́ látara nǹkan míì. tọ eléyìí irú àwọn àyà pátá máa rí nínú ṣe eléyìí náà sọsọ wá di wahida dáadáa ummatan wahida náà pé fọk tìmáàmù Abu Hanifa ó yàtọ̀ sí ti Maliku ó yàtọ̀ sí ti Abu Hanifa ti ẹ eh, wọn ti pè ó ti yàtọ̀ sí ti láwọn agbọn abìkan yàtọ̀ sí ti ahmed ibn ahmed láwọn agbọn abìkan bọ́fẹ́ kótókótó ahmed ọfẹ́ jọ ti ṣáfìrì láwọn agbọn púpọ̀ ìyapatọ́ wà láàrin abdulhiriya àtàwọn olùmọ̀ọ́yọ́kù fíkò abusaw fíkò asawri fíkò saad layth layth ibn saad. فقه الثور آه، فقه سفيان الثوري فقه عبد الله بن مبارك أو فقه تتقول أمي سوسي سوادي أمة واحدة قلوا أسكوا إن هذه أمتكم أمة واحدة سواد سوادي ككنا بيو سوادي ككنا bẹ́ẹ̀ ni nǹkan kan náà ni wá fiqh kọ̀bá àjẹ́ kíkọ̀ jọra wọn níbi àwọn àdájọ́ kan ọ̀rọ̀ tán sọ nínú mẹ́láàbù yìí wọ́n yàtọ̀ sí ìtàn sọ nínú mẹ́láàbù yẹn wa inna hadhihi ummatukum ummatan eléyìí ni ẹ̀sìn ẹ̀sìn ẹyọ̀kan nítorí pé ẹ̀rí fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n tẹ̀mí gbọ́ yé ń bẹ yàtọ̀ sí tí wọ́n gbọ́ yé tí ẹ tó gbọ́ yé kọjọ tẹ̀mí gbọ́ yé àmì àlàáfíà ni kìí sàmì wàhálà àbórí ibú àmì àlàáfíà ni àmì kórìà ló máa pé ni àmì pé ẹ̀ jókòó tẹ́tẹ́rẹ́ ni oníkálukú pẹ̀lú àlàkalẹ̀ tiẹ̀ eléyìí tí ó máa lò láti fi máa yẹ àwọn ẹ̀rí kọ̀ọ̀kan wò láti fi máa mú àwọn àdájọ́ nú ẹ̀ tẹnìkan ọjọ́ tẹnìkan. ṣùgbọ́n ní paríparí ẹ̀rí kan náà ni. àpẹẹrẹ pé tí ìyapa tó bá sì wà nípa gbígbàgbọ́ yẹ ìdájọ́ eléyìí tí ìwọ rò pé àyà yìí mú jáde eléyìí tí èmi rò pé ó mú jáde eléyìí kò túmọ̀ sí pa ti dọ̀tá ara wa a kì í ṣe nǹkan kan náà mà. látàrí gbogbo àwọn ṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ láyé ànábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam sàbí méjì wọ́n bọ̀ wọ́n àrómi àwọn méjèèjì ti tẹ̀yẹ̀ mọ́ wọ́n sì ṣe sọ̀lẹ́ wọ́n tẹ̀síwájú nínú rin wọn wọ́n padà rómi ọ̀kan nínú àwọn méjèèjì sàlùwàlà ó tún sọ láti ṣe èkejì kò sàlùwàlà dèkò dépò pé ó tún sọ láti ṣe kárí kí wọ́n ti yapa báyìí gba wọn dọdọ anabi sallallahu alaihi wasallam wọn kó wọn rò anabi ọbẹ nìkan kan náà àwọn méjèèjì wù wọn ti fi hàn pé ìyapa tó yìí àmì àlàáfíà ni àmì pọ́lì yín pé ni kálukú tí ń wo bí ó ṣe máa mú ìdájọ́ látara ẹ̀rí torúkọ ànábì òní máa bẹ láyé láéláé ẹ̀yin lẹ́ẹ̀padà sẹ́kù wọ́n ń ṣe ń rè wá lọ́nà tá a fi gbọ́n tá a fi máa ma bá ṣe máa mú dájọ́ òfin látara àwọn ẹ̀rí ẹ̀ mọ́nàbí bá ti wá kú tí ọba kọ́ alẹ́ kó ṣe pọ́ yanjú sálọ́ máa bá ń sáré rẹ̀ ni ọ̀nà ìdá tó fi dé sáré ẹ̀. torí di eléyìí àwọn àyapa ti ń ṣẹlẹ̀ nínú fúk kò pín wa yẹlẹyẹlẹ kò sọ wá dọ̀tá ara wa torí ẹ̀ ló ti jẹ́ kó gbogbo àwọn ọ̀rọ̀ kan ṣe ẹni tí wọ́n á ń tẹ̀lé mọ́tàbù kan tó lè tò lẹ́yìn ẹni tí ń ṣe mọ́tàbù míì wọ́n fi ṣe sọ́lá ẹlẹ́yìn onítùmá kí ló dé tí máàlì ò lè ṣe sọ́lá tì lẹ́yìn hánáfi tí hanafi ò lè ṣe sọláàtì lẹ́yìn máàlìkì tí ṣáfẹ́rì kò lè ṣe sọláàtì lẹ́yìn máàlìkì tí máàlìkì ò lè ṣe sọláàtì lẹ́yìn ṣáfẹ́rì tí hanbali ò lè ṣe sọláàtì lẹ́yìn ṣáfẹ́rì tí ṣáfẹ́rì ò lè ṣe sọláàtì lẹ́yìn hanbali. pàtó ti jẹ́ pàwọn olùmọ̀ báyìí yàtọ̀ sí kí wọ́n jọ jẹ́ mùsùlùmí gbogbo wa jọ wà lórí alìsílám wọ́n sì tún jẹ́ olùmọ̀ nínú ẹ̀sìn islam kọ́dà ìtàn fi الشافعي ọmọ kí o Malik الله أحمد بن ibn Hanbal ọmọ الشافعي o Shafi'i Abu Hanifa àwọn ti kú nígbà tí wọn àti ìbílẹ̀ máàmù mi wọn àti ìbí Ahmad ibn Hanbal tí Abu Hanifa ti kú ọdún tí Abu Hanifa kú ni wọn bí ìmáàmù Shafi'i náà ti pálówe pé ìmáàmù lọ omi ìdè ìyẹn nípa Abu Hanifa lọ Ash-Shafi'i yòdè ọ̀dà eléyìí kọ́ kí ó lọ́dọ̀ eléyìí ṣùgbọ́n ọ̀rọ̀ wọn rọra tàṣé láwọn ibìkan tó a túmọ̀ sí wọn ti dọ̀tá ni ọ̀tá báwò ọmọ akéwu máàlìkù ní Shafi'i tó bá yẹ pé àbá ń ṣèwádìí nípa fọ́k ó rí nǹkan púpọ̀ tó ṣe pé ọ̀rọ̀ tí Shafi'i sọ ọjọ́ ta fáàrẹ̀ àfọ̀sì ti torí rẹ̀ bínú pé ọmọ olórí ibú yìí gbogbo ń dá akọkọ ló má kálá nítorí pé mọ̀ làwọn wa wọ́n sì ní ibi tí wọ́n ti rí tí àáfà kan yarí mọ́ máa kí ó lọ́wọ́ ṣe ń bínú tí ń ṣépè fún ipe kí ni a kọ kí ni tó ń sọ kí ni tó ń sọ ó kù sórí ibú kẹ́yìn náà ni sọ ẹ ẹ rí i pé ìmọ̀-ayẹ òkun síbí ìmọ̀ òkun síbí bẹ́ẹ̀ náà ni Ahmad ibn Hanbal ó kéwú lọ́dọ̀ alimami Shafi'i ẹ̀yin mẹ́yìn tó sọ tó takò ti Shafi'i wọ́n sì ti torí rẹ̀ jà kódà Shafi'i tún sọ fún pé wọ́n máa yí àdéhìí wò tó bá ti dán lójú pàdé ti kẹsẹ̀ nílẹ̀ ti sọwọ́ sáwa àwọn máa yọ ìdájọ́ nù ẹ̀ kò síjà láàrin wọn aha torí rẹ̀ ọ̀rọ̀ fíkì tí wọ́n ń sọ kọ̀jọ́ tẹ́mi ń sọ sátìlẹ́rì fún nǹkan tó ń sọ kó o sì lè kó o sì lè dúró sí ẹ̀hán wá ti jọ́ gbé ní ọkọ̀ yà kí ló dé tó fi sọ báyìí kọ ọmọ tó tó fi sọ because kì í kàn sí sọ sọ gbé ni ti torí eléyìí jà wọ́n ti torí eléyìí jà. àwọn sọ ikpe tó bá imam òun náà ní rákàtì alákọ̀ọ́kọ́ ẹnìkan sọ pé rárá iye rákàtì tó bá jẹ́ lọ́dọ̀ imam náà ní jà nítorí eléyìí. mo rò pé yé bá ní ti sọlọ tó bọ́hùr àwọn á pé rákà kẹta ni fún ìmáàmù ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ tiẹ̀ ni ẹnìkan pé rárá náà ní fóníkálukú bó ti fún náà lọ jẹ́ lẹ́kẹta fún wa náà máa fi mùṣkílà wọn kì í jà nítorí eléyìí nítorí pé tí sọ ó ṣùgbọ́n di ìwádìí ìjìnlẹ̀ nínú òfin ṣẹ́ríyà ó fi hàn wá wípé ẹnìkan nínú àwọn méjèèjì lọ́rọ̀ rẹ̀ ó ṣe déédé síbẹ̀síbẹ̀ àwa ní gbójú agẹ́síra wa ká máa jà ká bẹ́ wulẹ̀ àmẹ́nìkan lọ́rọ̀ rẹ̀ ṣe déédé méjèèjì ò lè ṣe déédé torí àwọn tó ń kọ́ fẹ́k àtàwọn olùmọ̀ rẹ̀ wọ́n máa ní sùúrù tó pọ̀ àní tèmi mà pé yìí ló ṣe déédéé mo sì mà pé tí wọn sọ ṣe déédéé àmọ́ níbẹ̀ wúlẹ̀ kí máa bu ọkùnrin máa kọ́ ló tó tó ọmọ nǹkan kan tó ń tan ara rẹ̀ jẹ tó ń ṣe àwọn èèyàn lọ́nà ṣe <laughs> ní sọ nítorí pé àyè wà fún kọjá pọ̀rọ̀ wa tàṣì ara wọn pápá jùlọ kìí ṣe wọn náà lọ sọ ẹnìkan ti sọ ṣáájú rẹ̀ nítawọn pè lẹ́rìí ọ̀rọ̀ wọn bóyá ńlọ́jọ́ lójú fi wò pé ńlọ́dọ́gba jù tó bá gbé tèmi yẹ̀ wò tó gbé tiẹ̀ náà yẹ̀ wò tó kibọnú ara wọn tó yọkù yọpadà yọ ọ̀pọ̀ kan lọdọgba ní ìsìngbà tí Ànábì sallallahu alaihi wasallam tí àwọn sàhábé méjì yẹn tí gbogbo wọn ti tẹyẹ mọ ìgbà tí wọn á rómi ẹnìkan wọn á ti àlọ àlá wọn á tún sọ láti rìn sí Ànábì ọba wọn wí ẹnìkan ló sì dọ́gba wọn rò pé yé wa aha gbàtà nàbì sallallahu alaihi wasallam sọ pé la yusalliyanna ahadun minkumul asra illa fi bani Qurayza ẹnìkan ní ọ̀gbọ́dọ̀ ti salatul asr àfi ní ọ̀dọ̀ àwọn Banu Qurayza gbàtí àwọn kan ọ̀nà làwọn ti ṣe sọ̀lá àti wọn ní tánàbí ti sọ fún wa ní kọ́kàn wa lójú àmọ́ kò ní ká má ṣe sọ̀lá àti lásìkò rẹ̀ torí pé Olúwa sọ pé inna salata kanat ala al-mu'minina kitaban mawquta ànábì ayyul a'mali ahabbu ila Allah èwo nínú sẹ́lẹ̀ olúwa wa nífẹ̀ẹ́ sí jù ó ní as-salatu li awwali waqtiha káṣe sọ láti lákòókò àkókò rẹ̀ àbó ní oṣù tí wọ́n á jẹ́ pé ànábì Banu it is very clear Eh gbọ́dọ̀ ṣe Banu àwọn bẹ́ẹ̀ ni anabi ọ̀bẹ́lẹ̀ wí kọ̀bẹ́lẹ̀ wí ẹnìkan ló sì dọ̀gba bẹ́ẹ̀ ni fiqh lọ́kọ̀ wa nínú usul al-fiqh wọ́n ní al-musibu fil furu'i wahid ẹnìkan lọ́rọ̀ rẹ̀ ṣe déédéé nígbà táwọn olùmọ̀ bá ṣe ìyapa nípa ọ̀rọ̀ fiqh ẹni tọ́rọ̀ rẹ̀ ṣe déédéé o kò ní ti torí pé tèmi ló ṣe déédéé kọ́ mọ́ á kọ́ àwọn yòókù ṣùgbọ́n yóò lè máa sọ pé eléyìí lọ tẹ̀wọ̀n jù èyí tẹ̀ wí kọ tẹ̀wọ̀n tẹ́lẹ̀ yìí. níìsín ẹni tí òun sàlùwàlá tó tún tún sọ láti ṣe lẹ́yìn tí wọ́n ti ṣe tẹ̀yẹ́mù wọ́n ní ọ̀rọ̀ rẹ̀ kọ tẹ̀wọ̀n tó tẹni tí ò tún sọ láti ṣe. ẹ̀gbọ́n tí ànábì náà sọ ni wọ́n sọ fún ẹni tí òun ò tún sọ láti ṣe yìí pé asọ́pítọ̀ sunnah ní tó ṣe ló ṣe déédéé sunnah ẹnì kejì ńkọ́ lakal ajru marratayn wọn ní ládàá lẹ́ẹ̀mejì nígbà tó wá ní ládàá lẹ́ẹ̀mejì títí ẹ lọ́wọ́ àdọ́gbàjù rárá ẹni títí ẹ ṣe déédéé súnà lọ́dọ̀gbàjù kìí ṣe ládàá lásán là ń kàn lé bíi kí n tàǹtí ó ṣe déédéé súnà gbàtà nàbì sallallahu alaihi wasallam tó ẹ má sọlá àtàfi lọ́dọ̀ Banu Qurayza la shak àwọn ẹni tó yára tí wọn ò sì mẹ tí wọn tí wọn máa ṣe kùnùnù lọ́nà àmọ́ tí wọ́n ṣe sọ̀láàtì lọ́nà nígbà tákòókò sọ̀láàtì làásùrì tó àwọn ní ọ̀rọ̀ àwọn ní ṣe sí wọ́n àwọn tó da tó dìgbà tán tó débà ní kùrẹ́ lọ tí wọ́n ọ̀tí àwọn tó tà àwọn eléyìí nítorí pé àwọn ẹ̀rí tó fi hàn pé tàwọn eléyìí ló ṣe déédéé jù ọ̀pọ̀. sọ bẹ́ẹ̀ ni jàmá eléyìí tó túmọ̀ sí wípé tá a bá nínú fẹ́k nínú fúrúù tí sọ̀rọ̀ àkídà o bí ká kàn ṣe ṣíà ọ̀kàn ṣe súnà àwọn akéwà ìyá pa nǹkan yẹ kó bí a ó ti bí gbogbo nǹkan àwọn ṣe bíbí màlìkí àti ṣàfihàn láéláé ṣètàna máa bẹ̀yìn tààrọ̀ wàtúrẹ́yà ìyàtọ̀ ń bẹ láàrin ibi tí ìràwọ̀ dúró sí àti ibi tí ìpẹ́ bákan náà. ẹnìkan òun ṣe àkídà àti ahlẹ̀ sunnati jamaa ẹnìkan aṣáàrí ni mátùrìdí ni ọwọ́ ni ẹbíbí malikiya ni àtàwọn hànàfíyà kọjọ́ra wọn kọjọ́ra wọn ìwà iwa pé gbogbo ntòlúwa bá pè ń tiẹ̀ èmi náà ò ní pé kìí ṣe tiẹ̀ gbogbo ntòbá sì ní kìí ṣe tó ìní ẹnìkan sì sọ pé àyọkúrò pọ̀ nínú tó pe tiẹ̀ táwọn ò lè sọ pé tiẹ̀ ni ìtumọ̀ aṣàárí àti màtòrídìyà lábala kan níbi al-asma was-sifat wọn lọ́pọ̀lọpọ̀ nǹkan wà pẹ̀lú apẹ̀ntì ẹ̀ dáná fi fi ròyìn rẹ̀ ẹnu táwọn ọ̀gbá láti fi ròyìn ẹnu ẹnu wo alẹ̀ ń gbé ká tó fi jẹ́ pé gbà láti fi ntolúwa fi tì sọ́dọ̀ ara rẹ̀ tì sọ́dọ̀ rẹ̀ torí rẹ̀ ìyapa tó wà láàrin ahlu sunnati wal jamaa àti àwọn àṣàyẹrẹ àti màtòrídìyà kìí ṣe irú ìyapa tó wà láàrin hanafiya àti malikiya. torí rẹ̀ tó bá ti jẹ́ pé nínú fiqh ní ìyapa bá ti wà eléyìí ò pé àìṣe àlùmọ̀kànnà torí rẹ̀ ìwà máa ń gbọ́wọ́ ọ̀tún rẹ̀ lórí ọwọ́ ó sì ka méjèèjì lórí àyà rẹ̀ nínú sọláàtì rẹ̀ ìmáàmù tó ti tò lẹ́yìn rẹ̀ ń dáwọ́ lẹ̀ má fi mùṣkílà ẹ sẹ́lẹ̀ náà wàá tó nítorí tó lè múyàn má tò lẹ́yìn rẹ̀ má tò lẹ́yìn rẹ̀ báwò má tò lẹ́yìn rẹ̀ báwò àbọ̀ gbádùn nítorí kò ń dáwọ́ lẹ̀ lásán lò ní tò lẹ́yìn ẹ̀ tó o túmọ̀ sí pé a gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn nítorí pé àwọn ẹlòmíì garangaran waranwaran tí máa ń sọ̀dọ̀ látàrí kọ̀gbẹ́sìn yìí yọkọ̀fẹ́ máa fagbárí tó gbogbo ẹ̀ pé ẹni bá ti sọ pé súnà ni pé ká gbọ́wọ́ lórí ọwọ́ eléyìí kú má ní ìsìn ìbáyìí kò gbọ́wọ́ lórí ọwọ́ lórí àyà rẹ̀ tó a lè tò lẹ́yìn rẹ̀ a sì lè tò lẹ́yìn ẹ̀ a sì lè tò lẹ́yìn ẹ̀ so eléyìí túmọ̀ sí pé nínú fúk wọn kì í fagilé èèyàn lórí kó ti condemn nígbà tó kàn án mẹ́rin pé ń dọ́sọ̀ kì í ṣe ọ̀rọ̀ tó wọlé ọ̀rọ̀ míì lọ wọlé ju tiẹ̀ lọ ṣùgbọ́n kò bí ká di ọ̀tá nípa àkídà ọ̀tá gidi ọ̀tá gidi ẹnìkan sọ pé alukurani ò pè àwọn ṣé àníyàn wọn alukurani tó wà pẹ̀lú àwọn kò pé àhán bọ́ọ̀ ló ti wá rí ó ní ìdá kan nu mẹ́tẹ̀ẹ̀tọ́ wà lọ́dọ̀ àwọn ni ẹ sáà òpùrọ̀ burúkú ọwọ́ ara yín wọ́n ní àsìkò títò ìgbà wo lẹ́tọ̀ọ́ gbé jáde wọ́n ní lè má mú àwọn táwọn ń retí ń gbọ́ ọba yọjú lè má mú tí ò ní yọjú láéláé ẹ dákun sọ̀rọ̀ àjọra pẹ̀lú àwọn eléyìí ọ̀nà àwọn olófin jọra wọ́n ní súnà gbogbo ní táwọn ń pè súnà irọ́ ni àwọn ọ̀gbá wọlé torí pé àwọn sọ̀hábà tó gbà wá kó fà wọ́n ti ṣe kèfèrí ẹ gbádùn ẹ̀yìn ṣe àyè ẹ gbádùn rárá rárá kẹ́ni gbogbo sàbí ànábì kàfàrà èèyàn márùn ló kù tí ó kàfàrà táwọn eléyìí sọ̀rọ̀ àlejò ra wọn àbí kọ́wárì tó ní gbogbo ẹni tó bá ti lè ṣẹ̀ṣẹ̀ kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá kàfàrà ó ti di kèfèrí kẹfẹ ìntàbà ó ní ìntàbà má tàbà Allahu alayhi ó ní tó bá túbà lọ́wọ́ nígbà tó túbà rẹ̀ wọ́n ń má tà ńkọ́ ó ní yakunu yóò máa bẹnu ná láéláé ẹ dákun àkídà tí ọjọ́ tàwọn eléyìí á ti yá pa apá àbúbá ni àwọn tẹkfìríyà nìyẹn bàbá ńlá wọn ni kawari ètò túmọ̀ sí pé ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́nà tá a gbà wọn á pera rẹ lálùsùn náà ń ṣe tẹkfìríyà lọ́nà wo kọjọ́ra wọn kọjọra wọn rárára àmọ́ tó ṣẹlẹ̀ náà ni pé gbogbo àwọn oníradàradà pálapàla náà kí ni wọ́n máa ń pera wọn àwọn náà lálù súnà làwọn náà ọmbrẹ́là súnà ọ̀fẹ́ àmọ́ kìí gbẹ nìkan àfẹ́ntọ́ bá jẹ́ àlù súnà lóòótọ́ bó tilẹ̀ jẹ́ pé àwọn èké wọn máa fẹ́ rárí wọnú ẹ̀ ọmbrẹ́là ń ti gbá wọn dànù bẹ́ẹ̀ náà ni mọ̀tẹ́zìlà onítìyàn bá ṣẹ̀ṣẹ̀ ńlá àwọn àníkè ní mùsùlùmí àwọn oníkè ní káfíìrì kí á ló kọ́ táàfù wọn ni fi mẹ́nzílẹ́tì ń bẹ́yìn náà mẹ́nzílẹ́tì yìí wọn bẹ lágbede imani lágbede méjì imani àti kúfúrú abẹ́rẹ́ rí nǹkan láhùwà mùsùlùmí wà láhùwà káàkiri ó kèé sí káàkiri ní fásik wọn ni rárá rárá ẹ̀yin lẹ́nu ma fásik kàtà ń pè káfíìr àbí kó sì jẹ́ kó fi manzilatin bẹ̀yìn manzilatin lọ́rùn kọ́ wọn ni khalidun mukhalladun fi nàr àkìdá burúkú ọwọ́ á ní nǹkan kan náà jọ ní ọ̀n bá wọn tò à ajẹ́ pé ìwọ náà lára ká fura sákìdá rẹ̀ ìdí nu jáde kó àlùsùnà kìí ṣe pé wọ́n ń fọra wọn mọ́ àmọ́ nítorí pé ìlànà tó wà lórí ẹ ó wà lórí ìmà ni ìmà kìí ṣe fẹ́nu tó máa yí bí ọ̀gà wọ́n máa yí bí ọ̀gá níṣẹ́ ń tọ̀rí kọ̀ òun sọ fún ọ ní ìṣirò tìjàníyà òun sọ fún ọ pé lílfàtì tọ́jú alukur'ani lọ ẹ dákun ìyapa ti dé náà kídà àbí òde náà kídà ẹyìn síyà ó sọ pé kur'ani tọ́wà lọ́dọ̀ lọ́dọ̀ tí wàá dín sí tò iná ẹ dákun ẹ dákun kálukọ́ máa lọ lọ́ọ̀rẹ́ ok onítọ̀rí kan náà sọ pé lílfàtì o sọláàtì fàtì tọ́jú alukur'ani lọ ẹ dákun ẹ gbọ́sọ̀kúsọ ẹ gbọ́sọ̀kúsọ ẹ̀wọ́ àti wọn wá jọ ń tò ẹ̀ńtújọ́ ń jókòó ẹ̀ńtújọ́ ń fẹnu konu ẹ̀ńtújọ́ ń bawọ́ ẹ̀ńtújọ́ ń rẹ́rìn-ín <laughs> ok ṣé kò ti pin yín kò ti pin yín ṣé wọn náà ń sọ ọrùn tí ń sọ ṣé irun tó ń sọ ni wọn náà ń sọ wọn náà ń sọ pé lílfàtì kan wà tó alukurani lọ eh, lílfàtì tó yẹ pé àgbélẹ̀rọ ni kì í sọ̀rọ̀ Allah kì í sọ̀rọ̀ anabi bóòlù tí wọn fẹ́ sọ pé ọ̀rọ̀ kan wà tó ju ọ̀rọ̀ Allah lọ. Amadu Tijani, òun kà jókòó lọ kọ lílfàtì. Ọlọ́run rí ànábì lójú fò lẹ́yìn tí ànábì ti kú one thousand one hundred and fifty years àbẹ́rẹ́ rí nǹkan náà ah, ìrọ́pọ̀nù tọ̀ríkọ̀ ìrọ́pọ̀nù tọ̀ríkọ̀ bó bá ti mọ ọrọ́pa sí bẹ́ẹ̀ ló di mọ̀kọ́dẹ̀. so torí de eléyìí báyìí de eléyìí náà lọ́wọ́ àti wá wí ẹ̀sìn Islam lọ́nà wo náà fi jọra wọn. àfi irú àwọn amadíyà ẹ̀rí pákídà lọ yà wá àwa ń sọ pé kò sí ànábì mímà lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni kò sí ìránṣẹ́ mímà lẹ́yìn rẹ̀ ma kana Muhammadun aba ahadin min rijalikum walakin rasulallahi wa khatamun nabiyyin òun ló pin àwọn ànábì tó bá jọ àwọn ànábì òun náà ló pin àwọn aránṣẹ́ ìwà àtàwọn amadíyà àjọ jókòó ẹlẹ́njọ́ ẹlẹ́njọ́ ẹlẹ́njọ́ ń sọ̀rọ̀ fíkìú fíkìú bá o fíkìú wọn lọ́pàá yín pọ̀ àkídà yá yìí òní fíkìú lẹ́njọ́ ń sọ. àwọn ní Mirza Ghulam Ahmad Al-Qadiyani wọ́n ní ránṣẹ́ lẹ́yìn tí anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọ́nà kí lẹ́yìn ti takò al-Qur'an ó ti sunna anabi Muhammad sallallahu alayhi wa sallam sọ́nà sọ pé la nabiyya ba'di kò sáà nàbì kàtí ó dé lẹ́yìn tontori ẹ ìyapa kìí kàn ṣe pé ọ̀rọ̀ pé báyà bí ọ̀rọ̀ fiqh abẹdẹn ìyapa tó ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ ni torí ẹ nígbà tí ìyapa àgbàgbọ́ tó bá ti wà láàrin àwa àtàwọn kan tó àwọn eléyìí ò sí lórí ẹ̀sìn wa o àmọ́ ìyapa nínú àgbọ́yé fiqh eléyìí ò sí wàhálà bẹ́ẹ̀ eléyìí ò sí wàhálà mi àwọn tí ìyapa àgbàgbọ́ wà ní wa àtàwọn tẹ́sí ń jẹ́ mùsùlùmí wà mọ́tà nàbí sallallahu alaihi wasallam sọ pé gbogbo wọn iná ni wọ́n wọ̀ náà tó sọ pé àlùmọ́ mi pín sí mẹ́tàléláàádọ́rin kulluha fin nar illa wahida ẹgbẹ́ bá nàbí sọ gbogbo wọn iná ni wọ́n wọ̀ àfẹ́yọ̀kan mùsùlùmí làwọn náà. àmọ́ ìyapa nínú gbàgbọ́ wà ní wa pẹ̀lú wọn ìyapa ni ó sì sábà fi tí wọ́n fi wà náà kó lọ ẹlẹ́dàá kọ́ là wá kọ́ gbà wá ìdí nu tó fi jẹ́ pé ń wà láyé ó bùkátà kó jókòó tẹ́tẹ́rẹ́ ó bùkátà fi ọwọ́ rẹ̀ hẹ́hẹ́ kó fi mẹ́sìn rẹ̀ kọ́ máa wọ pé kí ni ni òlé ẹ̀sìn òsè à èyí ó láéláé ọ̀rọ̀ iman àìfi sáwàdà akọ̀fẹ́kọ̀ ṣùgbọ́n èyí tó pàtàkì jù ó ní ọ̀rọ̀ tawhid wal iman tí o bá ti sí tawhid tí o sì iman dá kéèké ni fíkì òkè sọ́kè kí nà ń kọ́ kí ni láàárí ẹ̀ fún káfíìn kí láǹfààní rẹ̀ fẹ́ni tí o sì lórí ìgbàgbọ́ tó yanrantí. وإن هذه أمتكم أمة واحدة أتكوي dájúdájú eléyìí lẹ́sìn yìí o ẹ̀sìn ẹ̀yọ̀ kan ẹ̀sìn islam ò pé méjì kí ló dé nígbà tí wọ́n sọ pé islam ló ń ṣe tó lè dúró ti islam òdodo jẹ́kí àdádálẹ̀ ló ń ṣe ìfẹ́ ẹnu ló ń tẹ̀lé ní táwọn ṣéwù rẹ tí wọ́n rí ló ń fi sọ̀nà kìí ṣe nítorí wàá fi ránṣẹ́ àbí ìta nàbí sallallahu alaihi wasallam tó fi mà wá ṣéwù rẹ̀ sì làlùjánnà kò níná Allah tó ní Islam òun ló làlùjánnà òun ló níná ó sì ṣàlàyé ẹ̀sìn fún wa kí ló dé tó kọ̀ láti tẹ̀lé tẹ́ pé nǹkan tí ọ̀dà lọ́mọ tẹ̀lé inú ọmọ wa bí ọ lọ́mọ ti sọ pé nítorí tẹ̀lé ọ̀dà kọ́yẹ́ kí ni ó bí ọ ọpọlọ ẹ lọ́yẹ kó bá sọ̀rọ̀ ṣé tí mo ń ṣe yìí ṣé lànàbì mú wa àbí èso lànàbì mú wa tíwájú lànàbì mú wa fọkànbalẹ̀ náà ẹnìkan ò sí tó lè dẹ́rù bọ̀ àmọ́ kí èso lànàbì mú wa a kọ́dà ìwọ gan ọ yẹ kẹ́lu wa máa kó tó di kó wọ́n dẹ́rù bọ̀ torí kí n tó ń ṣe àdáda lẹ̀ lásán yìí balil insanu ala nafsihi basira ojú ọmọ ènìyàn kì í fọ́ sí ẹ̀mí rẹ̀ ọmọ nǹkan ti ṣẹlẹ̀ ẹ̀hán òkùnkùn oníkùnkùn ọmọ mànú ẹ̀ wọn náà mọ̀ kórè àánú lọ́wọ́ àdádálẹ̀ ló ń ṣe kì í sórí òdodo lọ́wọ́ ẹ̀sìn tó lọ wá fi rán nàbì sallallahu alaihi wasallam ńkọ́ ló ń ṣe tètè pàtì ọjọ́ lè lọ ọmọ lọ́wọ́ tọ́ba ní kájí ọ̀dọ́la ó lè kú kó tó dọ̀la ọ̀la yẹn níṣẹ́ ni ò jìnnà fẹ́ni tí ọlọ́ọ̀bá ní kọ́ sẹ̀mí dọ̀la gbogbo ẹni tó bá kú kílọ̀ lọ́wọ́ tó má ọ̀la jìnnà púpọ̀ aláàárẹ̀ lásán òru máa gún bàjẹ́ lójú wọn o tàtọ̀ sẹ́ni tó gbádùn ẹ̀rí pé òru máa kúrú lásìkò ẹ̀rùn fáláàárẹ̀ òru máa gún bàjẹ́ lásìkò ẹ̀rùn náà torí pé ìrora ti ń jẹun bíi kápẹ́lẹ̀ mmáníwára ń ṣe sànù báwo wá ló ti fẹ́ dọ̀là ọ̀la jìnnà púpọ̀ kí lọ́ọ́ máa tó lè ṣẹlẹ̀ kọ́ làwọn tó dé torí ẹ̀pá tó ń ṣètì ìranù ìrẹ́gbẹ̀ tó ń pè lẹ́sìn ìsìláàmù òdodo wà ń lẹ ọ̀tẹ̀lé tó bá ti ń sàlàyé ìsìláàmù òdodo náà máa bí ọ ọmọ papajánu ọ̀rọ̀ rẹ àfi bí ọ̀rọ̀ òrò má díẹ̀ tó ṣe pé ń bínú ó ń forí làkúta lórí pé òun òjò wọn la àkìtàn lọ́jẹun sẹ́wọ̀n kí wọ́n sì ń gbà lọ́wọ́ kú ni kọ̀ mọ́ wọn rẹ̀ wọ́n sàlàyé ẹ̀sìn òdodo fún ọ kó lè bá gbọ́ kó lè bá gbà kó ọ̀nà lè bá darapọ̀ mọ́ àwọn ẹni tí ń ṣe káwa pẹ̀lú rẹ̀ ká lè bá àjọ rẹ́rìn káyìn wọ́n á ní wọ́n yọ ọ́ lẹ́nu ní ògbójú ọjọ́ra wọn iná ni wọ́n ń bọ́ ọ sọ kí ló dé àǹfààní wo ló rò pé yóò mú ìyẹn adọ́rùn mú tọ́ tó bá ti jọ́ pé ń dá yá àná àbí láti kíá tìkú dé sí màláìka fẹ́ mú lọ sọ́mọ pẹ́ ní ìsìn ló tó dénú sáré tó pẹ́ ní òfo ló wọ́n ti níjọ́ gbẹ̀ndà kìyàmà tó mara rẹ̀ lọ́mọ aná kí wọ́n á láǹfààní rẹ̀ kí láǹfààní tó máa ń gbà ìmọ̀ tí ò wúlò ní torí kí àsìkò tó lè wúlò ti lọ́mọ lọ́wọ́ wọ́n ń pè kọ́ gbàgbọ́ yé e dáadáa ó lòun ò ní gbọ́ nítorí ń sè yí lòun ó ṣe kú lọ́ba wa ti dàkúdà lọ́wọ́ kí wọ́n á ní nǹkan náà táwọn ẹni àwọn onílàkà ìtọ́wà lùjẹ́nà táwọn wá fẹ́ rí lára rẹ̀ tó àmọ́ bọ́ kábàámọ̀ bọ́mọ náà bá wọ náà òsílẹ̀ ìfín bẹ́ẹ̀ kọ́ máa lè jẹ́nu ọ̀sá ti máa wọ̀ náà torí lẹ́yìn tí wọ́n ti sọ fún ọ tó lónìí gbọ́ lẹ́yìn tí wọ́n ti sọ fún ọ tó ti lónìí gbà àwọn dàbí ìgbà tó ti pé ìwé burúkú lọ gbà wáyé nù wa inna hadhihi ummatukum ummatan wahida dájúdájú eléyìí lẹ́sìn yìí o ẹ̀sìn ẹyọ kan ṣoṣo ní Islam torí rẹ̀ ṣọ́ra fún àdádálẹ̀ ṣọ́ra fún fẹ́nu ṣọ́ra fún àtitọ́ gbogbo ojú ọ̀nà léetọ́ ya pátákó ntòlúwa fi hàn nàbí wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam olùwà ní fataqatta'u amrahum baynahum zubura inú wọn bá fọ ọ̀rọ̀ ara wọn yamara wọn lọ́wọ́ yẹlẹyẹlẹ kélekèle wọn pín sóríṣiríṣi wọn pín sí ẹ̀ka nǹka ọ̀tọ̀ọ̀tọ̀. كل حزب بما لديهم فرحون gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú wa wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe fáàrí pẹ̀lú nǹkan tí ń bẹ lọ́wọ́ wọn apá kan nínú àwọn onítẹ̀síìlì wọ́n ní àwọn tíra wọ́n pin má wá àwọn kan ní tàwùrátà làwọn máa tẹ̀lé láéláé alukóraani ọba àdé lẹ́yìn rẹ̀ àwọn ò ní tẹ̀lé àwọn kan ní ìǹjìlá làwọn máa tẹ̀lé láéláé alukurani ọba àdélẹ́yìn rẹ̀ àwọn ò ní tẹ̀lé àwọn kan wọ́n ní zabura làwọn máa tẹ̀lé láéláé alukurani ọba àdélẹ́yìn rẹ̀ àwọn ò ní tẹ̀lé fataqatta'u amrahum baynahum zubura wọ́n pín ọ̀rọ̀ àwọn yẹlẹyẹlẹ mọ́ra wọn lọ́wọ́ kálukú pẹ̀lú tíra tiẹ̀ tọ́gbámú tafsir kan wọ́n pín yẹlẹyẹlẹ wọ́n di ẹlẹ́kàǹkà kélekèle wọ́n pínra wọn kómakóma oníkálukú pẹ̀lú àwọn àjàmá rẹ̀ kónkó jábélé kullu hizbin bima ladayhim farihun gbogbo àwọn àjàmá kọ̀ọ̀kan gbogbo àwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan nǹkan tí wọ́n dì mú ni wọ́n fi ń ṣe fáàrí tí ń jọ wọ́n lójú wọ́n ní òdodo ní ẹpẹ́ ń tí àwọn ò dì mú òdodo lẹ́pẹ́ ń táwọn kọ̀yìn sí kọkàn wọn èyí táwọn ti mú yìí ti tó àwọn kódà kó ṣe pánù ni kódà kó ṣe pé òfò ni wọ́n fi irú ẹ̀ ṣe ó ti tó àwọn olùwànífẹ́dẹ́rù hàn fi wọ́n sílẹ̀ yáa fi wọ́n sílẹ̀ wà nábì sallallahu alayhi wa alihi wa sallam jù wọ́n lẹ̀ sí jù wọ́n lẹ̀ sí wọ́n lẹ̀ fi ghamratihim ya fi ghamratihim hatta hin fi wọ́n sílẹ̀ nínú anu wọn fi wọ́n sílẹ̀ nínú paragadi wọn fi wọ́n sílẹ̀ nínú fọnúfọ́ra wọn àti ìṣìnà wọn hatta hin títí títí kó fi dé tí ọwọ́ àmọ tí kò bá ti mú wọn lọ tí wọn ti bá wọn bẹ́ẹ̀ ni àwọn ẹni tí wọn ti bá bẹ́ẹ̀ pọ̀ ẹ rí yàn wọn pè sẹ́sìn Allah wọn sọ fún pẹ́ẹ́sì ní ìlànà ní wọn náà wàá tọ̀ tí wọn ti fẹ́ tẹ́ mi lórí ayé ti túlẹ̀ sọ pé èmi kọ́ èmi kankan fi kọ̀ọ̀kan mi tó ti kú báyìí kí ni bá pàdé nù sàárè báyìí oníkan lọ́mọ Allahu akbar orí wa bọ̀ ọ yẹ kó ronú sọ̀rọ̀ ara rẹ orí tọ̀ wá láì san kọ́bọ̀ kódà kọ̀ náà wàhálà kan bó ti ti wà rẹ náà lọ wà òòlè tó wá tọ̀ wá o ọ̀wá ni wo tún lásìkò bá ti tẹ́tí gbọ́ à má sọ̀rọ̀ alẹ̀ fún kú ìjọ tí kú bá dé má sọ̀rọ̀ alẹ̀ fún ọ yẹ kó tá láyà bíkọ́sì ní tọ́ba pàdé òní dáa wàláhì tọ́ba pàdé òní dáa tọ́ba ti lè tàpásẹ́ sìn yìí tọ́ tàpásẹ́ lánàá nẹ́bì sallallahu alaihi wasallam kú palẹ̀ mọ́ orí ibú ni ọ yẹ kó wa takú láyà ìjọ tọ́ba dé èmi kọ́ ó mú mi lọ bí ibú ibi tí ń ti bá tèmi pàdé a ó mú mi tì bó ṣe yẹ kó ṣe fún kùnú máa bá bálá rẹ ṣe fún táwọn náà sódà tá a fi ma gbogbo yín ni ọ ọ ọ ọ àwọn ọkùnrin mẹ́ta ìwọ wo ara rẹ gan ọ̀rọ̀ mi ká tó pé ná ara ẹ kọrọ mi ká tó pé ná agídí burúkú ti ń gbé ọkà tó fi já kòtò burúkú ọjọ́ tètè pàtì ọjọ́ tètè pàtì. wọn ha ń pè Allah ọtakú wọn lé akagídé hárí olélẹyìn ọjẹ mọ tìbítọ́lúwa tó ti lúgọdì ọ ńbẹ ikú náà ni ikú náà ni torí pé tí gbogbo èèyàn bá ronú kú pa àwọn tí gbárùkù ti ti tí tàn nípa agbádùn <laughs> kìí ṣe dandan kọ́ sàárì ẹ ẹni tí wọ́n bá kú ọ yóò dògbò nílùú wo kìí ṣe dandan ni kọ dàgbà kìí sì ṣe dandan ni kó gbó kò sígbà tí kò lè mú yàn lọ àìgbọ́ àìgbọ́ yé wípé kò sígbà tá a lè kú ilẹ̀ fìrí táwọn èèyàn ń sá fún àti gbẹ́sìn aláwọ̀ ẹ lọ wo ẹni tí aláwọ̀ palẹ̀ kan náà lójijì tó ṣe pé ló ń ṣe tọ́fẹ́ sọ̀rọ̀ tọ́ pé tipátipá fi ń jáde ó lè pe ẹ máa ránṣẹ́ pé lè mọ̀ ẹni tó ṣe é pé àárò jìjì rẹ̀ rí mọ́ṣáláṣí lè má mọ̀ ti jẹ́ wọ́n á jíṣẹ́ fún lè má mọ̀ lọ́rọ̀ kíta ni sálẹ̀kọ̀ bàbá alágbádá pé bàbá alágbádá ẹ̀yìn ẹ̀yìn ń gbọ́ bàbá alágbádá wọn wá ẹ ẹ̀rí yorùbá yorùbá tẹ́ mọ́ wọ́n ní òun pè ní ní sọlá àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ ó sì pè yín o ẹ sì yọjú bẹ́ẹ̀ ọ̀dà kò burú òun pè ní o ẹ kú ọlá sí o ni wọ́n náà bá débẹ̀ gbé òde bẹ̀ wá ní ìmáàmù ẹ bá ń ládùá ẹ bá ń ládùá kí n dìde kí n gbádùn kí n dìde kí n gbádùn sẹ́ni mú kíláàsì yìí èyí tẹ̀ sí kọ̀tà wọ́n kọ̀tà kí n sá ti gbádùn má kọ̀ <laughs> torí ìta akọ́dé ìta akọ́dé àríkọ́bọ̀ rẹ̀ ń bẹ̀rẹ̀ irọ́ lásán máa tán rẹ̀ dànù ó sì ẹ̀ sọ pé ẹ pé gbólóhùn fún mi kí n di mùsùlùmí torí káfíìrì ni ọ láti tó tu aláyọ̀ ọ̀sẹ̀ káfíìrì ń bá ń dá dípò kó pé ẹ pé gbólóhùn fún mi kí n di mùsùlùmí kí n má kún kéfì ẹ wá ní ẹ ẹ bá ń ṣàdúrà ó tún fẹ́ bọ̀ ọ̀nu wípé àwọn wàá kọ ìtókùnù mọ́ṣáláṣí má kọ́ ètò àwọn àwájú rẹ̀ ju à ń kọ́ mọ́ṣáláṣí lọ báyìí. ẹ rí i àwọn ẹni tó yẹ pé ìrẹ́jì àti rà ni wọ́n ń ṣe tíkú bá dé gan sẹ́yìn sọ fún ọkọ sọ pé la ilaha illallah yọọ máa wọ kékeré à kí ni jẹba ni aṣíwájú ti ṣíwájú náà ọmọ kọrin arúnà ni ikú mà ní ẹni ń bínú kà ń bínú la ilaha illallah sọ pé la ilaha pé rárá ẹ ń bá ru kúrò mi kò ní jèrè ọmọ <laughs> ikú sì ní ti mú lọ yìí torí láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé rẹ̀ tó mójú tẹ̀sìn ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ ń sànù kọ kẹsìn kún kankan ẹ̀yin lẹ́ẹ̀fẹ́ kó ṣègbè ìwé burúkú lọ́gbà wáyé tá olùwádàkùn sànù wa torí ẹ̀ ló ti jẹ́ pé tó bá pa àwọn èèyàn bá máa ronú kú wọ́n sì ronú kí ni máa ṣẹlẹ̀ sẹ́ni tó bá kú lẹ́yìn kú a iye èèyàn tẹ́rí tí ń kẹ̀sìn fún nǹkan ni ọkà kún láwùjọ wa àwọn èèyàn pọ̀ àyè onígbàyàn torí tí kú ọ̀bà dé yọ da kálukú mu lọ kò sí ntọ́kàn pé hàn ah, ìkú ọ̀wọ́wọ́ ká kó wọn lẹ́ẹ̀kan náà eléyìí tí àjàkálẹ̀ àrùn bá ṣẹlẹ̀ nù ọ̀kọ̀ọ̀kan la wá ọ̀kọ̀ọ̀kan náà láàlọ́ ètò wa báyẹn lẹ́rù ni ẹni tó lọ kí ni ṣẹlẹ̀ sí wàláì tó báyẹn lẹ́rù jù àtẹ̀lẹ̀ àwọn ṣe yẹn ẹ̀hán kátètè wẹ́ kátètè sí kí lẹ́sìn màtí ti ṣẹlẹ̀ sí mẹ́ Allahu akbar àwọn olólùfẹ́ rẹ̀ náà láàgbé kandíyàn ó dorí tẹ́ àgbẹ̀kótó àsọ̀ọ́bẹ̀ àdèmàbẹ pínpín àdàpẹ̀bọ lọ́nà tó ṣe pé gbàgbára rẹ̀ bá jẹ́ ìlọ́po mẹ́wàá sí ní tó ní tẹ́lẹ̀ kò lè jáde má ẹ̀rí wọn ti wá bòmí mọ́lẹ̀ ọ́ jáde lọ́bọ̀ adúrú ìpẹ́ yóò tó bẹ́ẹ̀ àwọn olólùfẹ́ rẹ̀ kí alẹ́ rò pé ṣẹlẹ̀ sí wọn nù sàrí ibà náà lọ́jọ́ kéèyàn bá náà lànà bí ah, gbogbo ẹ̀kọ́ lànà bí ti kọ́ wa ọ̀láyìí aburú wa kàn ní pé ṣé atẹ́tí gbọ́ dípò pa tẹ̀lé anabi ni lásán sọ zikra hẹ́ẹ̀dẹ̀mí lẹ́dẹ́t almaut ẹ má máa gbàgbé àti rántí olùwọlé adùn olùwọ adùn dànù ẹ má máa gbàgbé àti rántí rẹ̀ ikú tá a bá máa rántí ẹ ọ̀daràn ó ti pọ̀ jù láyé gbogbo àwọn tí a rí sáńtárà ń diwó ń pààyàn ń ṣe kínní wọn rántí kú ni ẹ ń bá rántí púpọ̀ náà kù à ìwà ọ̀daràn dínkù láyé. bákan náà tẹ́lẹ̀ níbẹ̀rẹ̀ ẹ̀sìn Islam anábìlẹ̀ ẹ̀ gbọ́dọ̀ dórí tẹ́ ẹ̀ gbọ́dọ̀ bẹ orí tẹ́ wò níparí nígbẹ̀ngbẹ̀yìn anábìlẹ̀ kóńtò náà ẹ̀yìn tó kọ́ńtò. عن زيارة القبور ألا فزوروها mo ti jẹ́ ẹni tó kọ̀ fún yín rí láti máa bẹ àwọn sàárè wò ní báyìí ẹ tẹ́tí ẹ gbọ́ ẹ máa bẹ̀ wò. fa innaha tudhakkirukumul akhirah torí ọ máa ran yín létí ọ̀run. gbogbo ní gànàgànà wánawánà ẹjọ́ lọ bẹ sàárè wò. ẹ wá fi yé tọ́ mẹ́ni tó wà mẹ́rin nínú wọn mọ wọn ni à ọ̀rẹ́ rẹ tẹjọ jáde secondary school ni òun ló ń ti dára lẹ o fẹ́ mọ̀ pé bí ò sunkún kódà bó jorí ahun yọ dákẹ́ lọ tó sorí kọ pẹ̀lú ẹ̀dùn bí ò sunkún lágbájá nù bẹ́ẹ̀ ni lágbájá nù gbọ́dọ̀ ọmọ títí wa náà dé ìgbà wo ni ó dé wọn ò ní sẹ̀sẹ̀ máa dùn kó tó máa lọ gbọ́rọ̀ Allah nítorí pé ọkàn máa ń dógùn tí ó ya kàtá mẹ́ni tó ní lọ́wọ́ nígbà tá ìbá ti gbọ́rọ̀ Allah nígbà tá ìbá ti gbọ́rọ̀ Allah ọkàn wa ò ní dógùn ọkàn dàbí irin ni àti gírísì tí gírísì bá ń bẹ lára ni kò ní dógùn tó sì máa ṣiṣẹ́ bó ti yẹ tí a bá ti wá ya gírísì yarin tírin mẹ́gbẹ́ yóò máa dógun ni àti bàjẹ́ rẹ̀ ti súnmọ́ eléyìí tó túmọ̀ sí wípé àwọn èèyàn rántí ikú wọn ò rántí pé àwọn ni àwọn ń bẹ lónìí àwọn làwọn ọ̀dẹni tí ò sí lọ́la ìdínú tẹ́ fi ké láwùjọ Yorùbá wa wọn àka kán lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn fún kankan wọn ọ̀ka kí wọ́n lọ gbá láyé ẹ̀sìn islam kó kankan nígbà tí yẹn bá wá dé sáré yọ ọmọ wa wò bọ̀ yọ ọmọ wò fẹ̀ pé ha kíní ìmọ̀ ti dòótọ́ ni ó ti dòótọ́ ẹ kú faradà ó kúkọ́ ọmọ gbáyà títí di jọ́gbìn dàlùkìyàmù tó bá tún di jọ́gbìn dàlùkìyàmù ìyá ńlá ìyá ńlá torí ẹ ọdọ wa ọdọ wa wọ́n wí wàláì kẹsẹ̀ pé wọn ò wí ṣùgbọ́n ìwọ lọ kọ̀ láti gbọ́ ìwọ lọ kọ̀ láti gbà wọ́n ní àìgbọ́ òsì àìmá ti bù ṣe agbọ́mọgbà òní òròjọ́ tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmù alhamdulilayi gbogbo ọ̀nà tó fi máa ń sàlàyé ẹ̀sìn gbà gbogbo ọ̀nà tó lè wí tí ó dé lọ báwọn èèyàn níbikíbi tán bá wà ni olúwa ti pèsè àwọn ẹni tí ń wí lónìí so ìwọ náà sì lè sọ pé ọgbọ wọn bọ sí bọ sí pé wọn mọ wá kúnnù kan hó sẹnu jọ gbé ndàlùkìyàmù pé ya Rabbi ìmánì ya Rabbi ìgbọ́ni ńbọ̀nbẹ parọ́ fún ta torí délé ọ̀dọ́ wa wa ká gbárùkù tẹ̀sìn wa ká máa gbọ́ àlàyé rẹ̀ ká sì máa mú lò torí pé àmọ̀gbà tí kú ń bọ̀ tí bá dé ọwọ́ ọmọ ọba tó ọba ṣe náà ni eléyìí tó ṣe ó ti dìbà lẹ́jọ́ fún ọ ibà gbọ́ ìkúkú ṣe pọ̀ gbọ́ kí ló dé tó tẹ̀lé nítorí wọ́n bí ọ léèrè nù tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmù abẹ́ Allah azza wa jal tó ṣe wá lọ́kàn nínú àwọn ẹni tí àbámọ̀ àwọn kéré ní ìgbà tí ikú bá mú wa kó ṣe wá lọ́kàn náà tábàámọ̀ àwọn kéré lọ́jọ́ gbẹ̀ndà kìyàmù olùwẹ̀lẹ́dàá kọ́ràn wa lọ ní kọ̀kọ̀ àti ní gbangba kó túbọ̀ jẹ́ ká mójútó ẹ̀sìn wa kó tó wa lọ lórí rẹ̀ jálẹ̀ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. njọba ni bẹ̀rẹ̀ sọ́ọ́ alhamdulilayi wọn làwọn fẹ́ yọ zakia ọ̀ràn méjì tó sì wà wájú àwọn fáwọn fẹ́ fọkànnú àwọn méjèèjì ọ̀kanú àwọn méjèèjì táwọn bá fún yóò fọwọ́ ìṣòwò owó lè rú gbọ́gbọ́ kó ná odò lówó kọ́dà ẹni tí wọ́n bẹ̀rẹ̀ sí ní yọ zakat ẹnì kejì wà ń dùbúlẹ̀ àárẹ̀ aláìní ni ọ wà ní dùbúlẹ̀ àárẹ̀ sáwọn lè fún kò sí tàbí ṣùgbọ́n tí májẹ̀mú tí ṣẹ̀ríà tó fi lélẹ̀ tó fi pe ọ̀nà mẹ́jọ láwọn abidá máa yọ zakat wá sí. Si tọ́ba ti rí kanu rẹ̀ lára ẹnìkan ó ti dẹni tó lẹ́tọ̀ọ́ sí zakatu wa ẹni tó dùbúlẹ̀ ara ìbájá láìní ẹ yọ zakatu fún kí ni bẹ́ẹ̀ mi sẹ́yìn ń wò pé lè kú tọ́ba kú ewéwó di tiẹ̀ tó wọ́n jogun lẹ́yìn rẹ̀ náà kò sí nǹkan tó burú mi tọ́ba sì yè ó bùkátà owó láti tọ́jú ara ẹ̀ màdáyìn ti fún lówó ẹ̀yin kọ́lẹ́sọ̀ ní òfìsì ìwádìí fẹ́ni tí yóò lò ó láti máa fi rà àti máa fi tà nígbà tó yẹ pé aláìní ni níìsín wọn máa ń tó lè ṣe kọ̀ọ̀kan lówó ni àìní rẹ̀ lẹ́yìn ó wò kéde pé ẹ̀yin lẹ́sàn-án tí ó fi ṣe fún ṣẹ̀rí ọ̀ pé fúnyàn lówó kọ́ sọ fi ṣe fún kọ́ tí ó fi ṣe fún ṣẹ̀rí ọ̀ sọ bẹ́ẹ̀ ìkọjá àlàní òfẹ́ nìkan lówó nìsọ á sọ pé tó fi ṣe ni ó ó fi ṣe báwò sọmọ ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n fún ẹnìkan jẹ gbèsè ó zakat wọn wá pẹ́ lọ́ba dé lọ́ba ní ẹ ràn mí lọ lórí gbèsè mi o gbèsè yìí wọ́n pa mí kú lọ ọjà gbèsè three hundred thousand wọ́n sì fún zaka five hundred thousand wọ́n wá ní gbèsè ń pọ̀ ń kú lọ wá ní sẹ́mi kẹ́yìn ti fún zaka already ẹ sì mọ̀ kọ́ jẹ gbèsè àmọ́ ẹ̀yin kọ́lẹ́ sọ fún pé sísan gbèsè ọwọ́ adé lẹ́yìn ọ̀rẹ́ ọ̀fẹ́ lò fún yín. ike gbèsè òun kíní kan pé ah, zakati tí mo fún ọ tẹ́lẹ̀ ńkọ́ ọ̀ràn ti kọ́ jẹ gbèsè ńgbà náà ẹ mo ní kí n tún wò pé bọ́yá <laughs> ẹ ṣe ìrànlọ́wọ́ bi èsì mo lè ṣe mo ṣe fún ọ ńgbà ẹ ti rán mi létà àṣẹrí ọ̀bẹ mi pé kí n sọ fún ọ pé n tó fowó ṣe mi ìwọ́n tó ọmọ pọ̀ jẹ gbèsè gbèsè rẹ yẹ san ńgbà wọn á fún ọ lówó ọ̀ jẹ ẹ òtún á ní kí mi ò mówó wá ní ọjọ́ tó ṣe nà yọ zakati fún amadiya rárá o amadiya bá mùsùlùmí lọ yọ zakati fún ìbá ti fún amadiya àwọn ẹsẹ̀ mùsùlùmí ti wọn tìbáwọn lánàbì mi àbí wọn ni sẹmírísà ànábì ni lọ́dọ̀ ti yín áhà òun ni kẹ́ ẹ náà ní kùsùn. àwọn sì ti fi àwọn fi hàn yín ẹ̀yin lẹ tí ìlẹ máa ń tọ ẹ kẹsì ní ìgbà amadíyà kò lè fọmọ fún yín torí àmọ́ lè fi ọmọ yín torí pé ó wọn sọ di amadi wọn rò pé yẹn àwọn ti ó yí àwọn dáadáa èyí táwọn à ń sọ

so ẹ̀yin ni ẹ jẹ́ ọ jẹ́ pé rìn kùnùnù nínú àgbọ́yé ẹ̀sìn ẹ̀ fi ń yín jẹ dáhùn pé ah, ṣé wọ́n ṣe bọ́ọ̀lù ṣe jẹ́ mùsùlùmí ọ̀nà wo jẹ́ mùsùlùmí. àwọn bẹ́ẹ̀ náà ni àwọn tẹ̀blígì náà ni ọmú kan náà wọ́n jọ mú láti tẹ̀blígì ní ìsìn tí wọ́n bá fẹ́ fi ọmọ rẹ̀ so tó bá ní àwọn ah, omi wọ́n ìjáde olóṣù mẹ́rin ètò kì sòtọ́ bá wá dé wọ́n wá wò ó wò pé ṣé ó lè kọ̀ntínú àbí ò ní lè kọ̀ntínú lọ́ba ti kọ̀ntínú pẹ̀lú tẹ̀bílíìgì wọn fọmọ fún ọ àwọn míì ti ẹ̀ pé ọba àlọ́ ọlọ́dún kan kò tó àwọn torí pé bọ́ ọba lọ bọ́ ọba dé bọ́ ti rọ́ ọmọ gbà ò ní ṣe tẹ̀bílíìgì máa ẹ̀dá kù sẹ́mi kẹ́sì míì ní gbogbo àwọn àwọn abídí àrùn àdádálẹ̀ jákujàku wọn yẹn tọ̀rí kọ̀ torí ẹ̀ ṣé tọ̀rí kọ̀ náà àfiwé súnà ànábì sallallahu alaihi wasallam ọ̀nà àwùlọ fẹ́ fi wé tọ̀rí kọ̀ oríṣi mẹ́rin àti súnà ànábì ọ̀nà wọn fi jọra tó torí di eléyìí báyìí ọ̀ yọ zakat fún amadíyà àgbọ̀dọ̀ yọ zakati fún torí kìí ṣe mùsùlùmí àwọn mùsùlùmí náà máa yọ zakati fún al-mu'allafati qulubuhum tolu wa sọ nínú àwọn mẹ́jẹ̀ẹ̀jọ ẹni tọkàn rẹ̀ tó ti fà mẹ́sìn Islam tí kìí ṣe mùsùlùmí láyé Umar Umar ní kò sí ma ṣùgbọ́n kò sí ń tọ́ parí àmọ́tùmá rẹ̀ ní pé ẹnì kìí ṣe mùsùlùmí ọkàn rẹ̀ ti wá fà mọ́ Islam lọ́nà tó ṣe pé tá a bá fún zakati yìí yóò kéde pọ̀ níbi mùsùlùmí ìrírí sì ti fi hàn á pé kọ́là bó fún lẹ́gbẹ̀rún mílíọ̀n yóò gbowó ni ó tún máa pé tọkọ burú ẹ ṣe kò ní í ṣe islam kankan torí ẹni wọn máa sọ pé kò sí má kálukó sí náà. تعالوا نعم ẹni tí ọ̀rọ̀ zakato ọmọ rẹ̀ ti kékeré máa mọ̀ tún pè fún un wọ́n ní zakato fẹ́tọ̀ tẹ́ pé àwọn aláìní pọ̀ ń lò gbogbo àdúgbò kọ́dà lójúlé lójúlé ẹni tí wọ́n ń yọ zakato fẹ́tọ̀ kò ní gbé fáláìní lè má mú mọ́ṣáláṣí wọn máa lọ gbé fún un yọ wá pọ̀ yóò gbélé mà lọ́dọ̀ lè máàmù débi pé ńgbà tó bá pọ̀ gbogbo lè máàmù kọ̀ọ̀kan wọ́n tún á máa pín láàrin ara wọn wọ́n máa pín láàrin ara wọn ẹni tó na yọ zakatul fitri yóò tún máa retí pé kí wọ́n pín kan ń eléyìí jẹ́ tuntun níta wàá mà tẹ́lẹ̀ ni pé wọ́n máa ń gbé fáwọn lè máàmù lè máàmù tí wọ́n máa ń gbé fún lè máàmù lè máàmù lè má mú àwọn akó síbi tí ń kó sí yàrá òkun débi pé agbájú wọn máa fẹ́ dáadáa. so tó bá tó bá débi kan ìmáàmù ó tún máa rọ́ sínú àwọn sakasaka tí ọ̀lọ́ tó a wá sàlàyé pé irú eléyìí kò àwọn tó ń gbé zakatul fitr wá fún ọ ìmáàmù lóòótọ́ àánú náà ló ṣe wọ́n wọ́n lè pé. nǹkan ò sí lọ títí fún ọ iná àwọn ṣe gbé wa ṣùgbọ́n oúnjẹ yìí ti pọ̀ jù ó ti pọ̀ jù fún wọn nìkan kó o mú nínú rẹ̀ kó o fi sọwọ́ sáwọn aláìní tó o mọ̀ nínú jàmá tó ṣe pé àwọn èèyàn gbé lọ fún wa nítorí ẹ kó o ṣe nù nínú zakatul fitri tí wọ́n gbé wá fún ọ gbé lọ fún àwọn aláìní aláìní aláìní aláìní nínú àwọn jama tí ń wá mọ́sálásí kó ku ọwọ́ àwọn ọba tí ọba kù lọ́dọ̀ tiẹ̀ náà ìwà ṣe pé ká máa fi tẹ̀fẹ̀ ìmáàmù kan tó gbé ránṣẹ́ sílẹ̀ ìmáàmù kan á tún máa pín fúnra wa pé àwọn ti bá ń di ètò mi náà yọ gan ó ti di àgbogbo eléyìí kìí ṣe ọ̀nà kìí sọ̀nà. a tún sọ pé ń tẹ́yẹ kó ṣẹlẹ̀ ni pé. ó yẹ káwọn mọ́ṣáláṣí kọ̀ọ̀kan tí wọ́n wà ní ipò wípé gbogbo ẹ̀yin jama ẹ máa gbé zakatul fitri yín wá ẹ gbé wá láàárọ̀ kùtùkùtù ọjọ́ ọdún kó tó ti pa lọ sí ẹ̀yìn àwọn òpin fún àwọn aláìní kí lè má mú bá jẹ́ aláìní tó náà rí kó ní gbogbo yòókù ká pín kó tó di pa lọ sí rì bó ti yẹ kó máa wáyé nù kí lè máa mọ ọjẹ́ ní ìfọkàntán ṣe ọ̀dọ́ mọ́sálásí rẹ̀ ni wọ́n máa dá zakatul fitiri yẹn sí òun náà wàá pín tọ́ba mara rẹ̀ láláì ní kó mú díẹ̀ bẹ̀ bó ti yẹ kó máa ṣẹlẹ̀ nù jàmá torí pé lójú ọ̀nà pàǹsẹ̀ àwọn èèyàn lójú kòkòrò kan sẹ́sì wọ́n gbọ́dọ̀ láwọn àǹfààní kọ̀ọ̀kan táwọn èèyàn máa ṣe látara mọ́tíláṣí sọmọ kó àwọn èèyàn rẹ́sìn sani wọn gbárùkù sí Islam tọ irú zakatul fitiri náà tó bá jẹ́ pé ẹ bá ṣe lóko ooru ẹ palẹ̀ rẹ̀ mọ́lẹ̀ àwọn aláìní tí wọ́n ń wá mọ́tíláṣí wọn ò tiẹ̀ rí gbé sakasaka gàrí kọjá sakasaka ráìsì sakasaka èlùbọ́ sakasaka wọ́n ti pè àgbàdo sakasaka ọkà bàbà wọn ò tiẹ̀ rí kí wọ́n gbé kọjá wọn ò rí kí wọ́n gbé kalẹ̀ gbogbo jẹ́ máa mọ́sálásí ọ̀rọ̀ zakatu síkiri ni sẹ̀mọ̀ pé dáwọ̀ máa béèrè ni wọ́n ní wọ́n yọ wọ́n ti forúpin àwọn ata ni wọ́n fún <laughs> so ẹni tí ò fẹ́ wá mọ́sálásí tẹ́lẹ̀ ó lè pè fún nǹkan tá a sèwọ̀n òun ti wá mọ́sálásí mọ́tò lóòótọ́ zakatu fitiri ká wá gbà mọ́sálásí ẹ̀sán tá a fẹ́ gbà ọ̀dọ̀ ọ̀lọ́ ọ̀lọ́wà ṣùgbọ́n ta lẹni tí wọ́n ní ká yọ fún náà ẹ bá láìní ni nínú wa ẹ má ti gbé àwọn aláìní tá a mà ká gbé ránṣẹ́ sí wọn aláìní lè wà nù jàmáà táwọ̀ mọ̀ bẹ́ẹ̀ ni ẹni tó bá mọ ara rẹ̀ pé aláìní lòun tó sì fẹ́ ike ńgbà tó máa ń pín zakatul fitr yẹn wọ́n pín kan ó lè fọkọ rẹ̀ lẹ̀ eléyìí ò sínú nǹkan tí òun fi ń tàbùkù ara rẹ̀ fọkọ rẹ̀ lẹ̀ mọ́tíláṣí lọ́nà tó ṣe pé tí wọ́n bá ti ń pín wọ́n pín kan wọ́n náà àbí kó tiẹ̀ jẹ́ pé a ti fohùn sílẹ̀ tó bá ti di àárọ̀ ọjọ́ ọdún gbogbo ẹni tó fẹ́ yọ zakatul fitr kó gbé wá mọ́tíláṣí gbogbo ẹni tó sì fẹ́ gbà á kó náà yọjú ojú àwo làwo fi gbọ́ bẹ̀. à ń fọwọ́ kan gbà à ń fọwọ́ kejì gbé fẹ́ni tó bùkátà rẹ̀ ni bá a ṣe pin tí kálukú tù ká mi tó bá a ti máa ń ṣe ní àlùmọ̀dínà ń bìnú. eléyìí tó túmọ̀ sí wípé káwọn èèyàn lè bá a rí dáadáa eléyìí tẹ̀sìn Islam tó mú wa àwọn ẹni tó bá ń ṣe olùdarí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n gbọ́dọ̀ láyọ̀ ọkàn wọ́n gbọ́dọ̀ láyọ̀ ọkàn àwọn gan gbọ́dọ̀ láàánú wọ́n gbọ́dọ̀ láyọ̀ ọkàn àwọn gan gbọ́dọ̀ láàánú tá a bá láyọ̀ ọkàn ká láàánú gbogbo rí tẹ́ máa gbé gbọ́wọ́ wa pé ká fi sọwọ́ sáwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ làwọn atẹ́pẹ́ lè máa mú ni làwọn máa múra ní ìpalẹ̀ máa lọ jẹ́jọ́ lọ́jọ́ gbẹ̀ndàlùkìyà ò ní fáàrí kàkà tó fẹ́ ṣe máa ní gbàǹkan fún àwọn èèyàn ṣe na lọ sọ ọ́ di bàbá rẹ ni àbí tiẹ̀ tí wọ́n ṣe àmánà kí gbogbo ọbọ̀ lọ́wọ́ rẹ kọ́ ọmọ jẹni tó ṣe pé àwọn èèyàn wa mú ọjọ́ gbé ndàlùkẹ́ àgbà ah, bàbá lè máa mú adúrú eléyìí lẹ́sìn kó wọlé torí di eléyìí ká bẹ̀rù ká bẹ̀rù eléyìí ti ń gbé fún ọ kó o sì fún àwọn èèyàn ni kìí ṣe wà ní wọn fún lẹ́yìn náà kí agbọn tó dáyé ebi Allah ti ṣe ń takùkọ tiẹ̀ náà jẹ lẹ́yìn náà ṣe sàrà sàrà ni wọ́n fẹ́ máa jẹ wọn á ló ń fi jọ anabi anabi èwo anabi èjẹ sàrà haram ni sàrà fa anabi tó wá rọ mi pa náà maaleykum salaam. táwọn lè ṣe ní. sọ́bìnrin ni ó ti lè máa mú ah, wọ́n lè ṣe àmọ́ lè máa mú ọdún láàrin ni kò ní bá wájú àmẹ́rù ń bà wá tó ráwọn obìnrin ẹ̀ eh, táwọn bá láwọn ń ṣe nǹkan wọ́n yẹn sábà kà kún ilé ẹ̀rí tó máa wá mọ́tíláṣí náà sẹ́kọ̀ọ́ àwọn ni ọmọ pariwo tó bá wà dánilẹ́kọ̀ọ́ gan ní gbogbo òlu wọ́n máa ń fẹjọ́ yẹn sùn wá bọ̀tà àwọn ìrántí sọ. So ẹ̀yin lẹ́fẹ́ jẹ́ ká sọ lónìí pété máa wá dánilẹ́kọ̀ọ́ àwọn obìnrin kan wà tí wọ́n wọra wọn ní big madams àwọn ìtẹ́tí gbọ́ dánilẹ́kọ̀ọ́ wọ́n kàn wá tí wọ́n lè pàdé àwọn arú ọ̀rẹ́ wọn bá mi tí wọ́n bá ti wá pàdé ọ̀rọ̀ ni wọ́n jọ máa sọ wọ́n máa jọ jomi ọ̀rọ̀ jomi tó rọ ọ̀rọ̀ ni àbáwo ni ó tójọ́ mẹ́ta àbáwọn business báwọn kìnnìkan báwọn kìnnìkan àwọn obìnrin táwọn ajá yọ àná táwọn wá gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ ariwo àwọn màdáàmù yẹn kò ní jẹ́ kí wọ́n tẹ́tí gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ tí àwọn màsàkínì yẹn tí àwọn bá ní ẹjọ́ kun ẹ má bínú mọ ẹ̀já gbọ́ ní tí wọ́n ń bá wa sọ pé àkìní à máa ṣe wèrè fún ẹ <laughs> subhanallah ṣe wèrè báwo so torí di ẹlẹ́yẹ ẹ dákun ẹ bẹ̀rù Allah ẹ Allah ẹ máa fi mítìnì síbòmí àwọn tó wá gbọ́ dánilẹ́kọ̀ọ́ tí wọ́n tẹ́tí gbọ́ dánilẹ́kọ̀ọ́ tí wọ́n á gbọ́ àwọn ń ṣètò bí ayé wọn ṣe dáa tọ́run wọn sùn wà ní. ẹ má sọ bí dánilẹ́kọ̀ọ́ dílé àjọ tó bá ti jẹ́ pé wọ́n bá fọkàn sí sọ̀lá kò ní sínú pé irú ẹ̀yìn ká fi ẹ̀tẹ̀ sílẹ̀ ká máa wo làpálàpá tóbìnrin máa bá ká iná ni wọ́n tún ti sọ láti yẹn ṣe kò sí ní tó burú bẹ́ẹ̀ àmọ́ tó bá rí pé tí wọ́n máa ṣe nù kí wọ́n kúkú máa dá sí lọ́kọ̀ọ̀kan wọn kálukú máa dá tiẹ̀ sí lọ́kọ̀ọ̀kan tà àbí kó sì lọ mọ́sálásí ibi tí lè máa mú tó ti síwájú ọkùnrin àti obìnrin subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.